دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò tí ó ń dé sí etí ìgbọ́ wa a pé àkọlé rẹ̀ ní ìpè òdodo tí alhaji wa shamsuddin shitu hafizahullah tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ tí wọ́n ní kí ládàá rẹ̀ lọ́mọ bàbá wa àgbà shitu sotayo ní abúlé seriki ogunmakin tá a mọ̀ sí baba ẹlẹ́rọ àwọn ustaadu àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ní alustad ishaq abọlọrẹ muhammadul awwal tí wọ́n jẹ́ ìmáàmù ní masalasi da'watul haqqi central mosque ní lẹ́mẹ̀ ní ìlú abẹ́òkúta ẹ máa bá wa ká lọ. alhamdulillahi wa sallallahu wa sallam wa barik ala rasulillah wa ala alihi wa ashabihi wa tabi'ina lahum bi ihsani ila yawmi din. ibadallah alkiram assalamu alaykum wa rahmatulahi wa barakatuhu aleykum salaam wa rahmatulahi wa barakatu. a kí gbogbo àwa ọmọ ya wa nínú ẹ̀sìn kọ́dà ilé tó ṣe wá léèmà tó dẹ̀ ń wuni lórí púpọ̀ wọn náà ní pé a rí pé kọ́dà ẹni tí kì í ṣe mùsùlùmí àwọn náà ń gbọ́ ètò wa yìí ó dẹ̀ ń lapa lára wọn. àǹbẹ̀ ọlọ́run bá kó jọ kó má ṣe túbọ̀ ṣàánú wa. oríire tó wà nínú islam náà ni pé tábà lè tẹ̀lé òdodo tó wà nínú alukur'an àti tó wà nínú sunna anabi sallallahu alayhi wa sallam ẹ̀sìn wa yanjú púpọ̀ ṣùgbọ́n àwọn oríṣiríṣi àwọn rádaràda táwọn èèyàn kó wọnú islam lónìí olóòfà táwọn èèyàn fi rò pé islam kì í ṣẹ̀sìn kan tí èèyàn kan lè ṣe èyí tó bá wù ẹ́ ló lè ṣe nínú àwọn ẹ̀sìn rárá o ẹ̀sìn kan tó wá látọ̀dọ̀ ọlọ́run ọba direct èyí tó pa wá láṣẹ àti ṣe tó dè jẹ́ pé òun náà ní ojú ọ̀nà àti wàlìjánà fún wa òun náà ní ẹ̀sìn islam ó ní ẹ̀sìn gbogbo àwọn ànábì àti àwọn àdádálẹ̀ táwọn èèyàn kìbọ̀ náà àdúrà ẹ̀rí pé gbọ́n ànábì ọlọ́run tí wọ́n kọjá náà ni wọ́n ń pe ọlọ́run bàtà ni wàá sá ní ìṣòro alayhi salatu wassalam tí wọ́n ń pè ní jésù lónìí táwọn ọ̀tá fẹ́ pa nígbà náà ṣùgbọ́n tó jásí pé ní ètò fẹsẹ̀ nílẹ̀ ni pé wọ́n rí pa wọ́n fẹ́ kàn má gbélébù ètò fẹsẹ̀ nílẹ̀ tọ́lọ́run bá jẹ́ kámọ̀ nínú alukoran ni pé wọ́n rí kan òní máa qataluhu wa ma salabuhu walakin shubbiha lahum nígbà tó wà láàyè pọ̀ tó táyè pọ̀ pọ̀ ọlọ́run bal rafa'ahu Allahu ilayhi ó lóun gbé òun palẹ̀ rẹ̀ mọ́ òun gbé lọ sọ́dọ̀ wọn ọlọ́run wọn ò rí pa o wọn ò dẹ̀ rí kàn má gbélé bu lọ́dọ̀ tara báyìí lásìkò gbà náà ànábì Ìsá pè ọlọ́run bó ṣe pè ọlọ́run báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run bá gbàdúrà rẹ̀ ọlọ́run bá dẹ̀ jẹ́ pé ẹ̀ ó dẹ̀ palẹ̀ rẹ̀ mọ́ kúrò láàrin àwọn ọ̀tá tó ànábì Ìsá ò tí ì ó ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala níbi tọ́lọ́run bá fi sí lókè sánmà láhùn táwọn ìsọ̀lẹ̀ anabi isa dẹ̀ tó ṣe ń padà bọ̀ láyé ìròrí kan táwọn kan ní lónìí pé kò padà wá mọ́ eléyìí ní ìsìn kò mọ kankan nípa òfin ẹ̀sìn kò ṣe ṣẹ̀ríà kò fíkìwìyé òun lè máa sọ káàkiri kò mọ tó hadith kò mọ tafsir òun lè máa sọ kiri pé anabi isa ò padà wá mọ́ ẹ má dá lóhùn eléyìí kan jánu lásán ni ó nira fún láti kó ọ̀rọ̀ rẹ̀ jẹ torí pé kò nímọ̀ nípa òfin ẹ̀sìn àwọn èèyàn dẹ̀ ti mọ òkìkí rẹ̀ ti kàn tó fi wá rò pé lóhùn lè máa sọ ohun tó ń wọ̀n nípa òfin ọlọ́run anabi isa ṣe ń padà wà láyé ní ètò dájú ṣáká nínú tó dẹ̀ ń bọ̀ wá ṣe yọkọ́ sẹ́rẹ̀ sọ́lẹ̀ ó ń bọ̀ wá fọ gbogbo àwọn tí wọ́n parọ́ pé wọ́n fi kàn wáyé ó dẹ̀ ń bọ̀ wá porúkọ ọlọ́run bá pé kan ṣo ní o òun náà lòun náà wá ń jọ́sìn fún láyé o àbí ọlọ́run kó túbọ̀ fẹsẹ̀ wá nílẹ̀ lórí ìmáṣetọ́ ọlọ́run. lónìí à ń tẹ̀síwájú nípa àwọn ọ̀rọ̀ tó ní pàtàkì tá à ń bá bọ̀ nípa ọ̀rọ̀ àdúrà ṣíṣe nínú Islam lónìí ìtò náà ni pé àwọn àsìkò gan pàápàá ló pàtàkì kí mùsùlùmí ṣojú kòkòrò àti máa ṣàdúrà ń bẹ̀ àsìkò wo gan ni. اجتنام الأوقات الفاضلة التي ورد الدليل بأنها مظنة الإجابة وهي كثيرة منها في اليوم والليلة àwọn àsìkò tí àwọn olùmọ̀ ẹ̀sìn ṣàkalẹ̀ tí wọ́n ṣe ìsìnbátu àwọn àwòkọ́tù yìí wọ́n yọ àwọn àsìkò yìí jáde látara aya alukur'an àti hadith anabi sallallahu alaihi wasallam tí wọ́n fi máa àsìkò tó dáa jù tó yẹ kí mùsùlùmí máa bẹ ọlọ́run tọ́lọ́n fi máa ń tètè tún gbàdúrà ẹ̀ ni nínú rẹ̀ náà ni bá ṣe fẹ́ máa tó tẹ̀léra wọn yìí. thuluthul laylil akhiri. ìdá mẹ́ta òru حين ينزل الله عز وجل إلى السماء ẹ jẹ́ ṣàlàyé ìdá mẹ́ta òru yìí fún wa tóun bá wọ̀ láago méje alẹ́ tá a dẹ̀ mọ̀ máa yọ bí aago mẹ́fà àárọ̀ láàárín ìgbà tí òòrùn fi wọ̀ sígbà tó máa tún fi yọ ní ọwọ́ àlùfájàrí bíi aago márùn-ún àbáago mẹ́fà lásìkò orú àwọn àsìkò ìgbà yìí tó òòrùn fi yọ àti tó fẹ́ fi wọ̀ yìí àá pín sí mẹ́ta tába ti pín sí mẹ́ta méjì tà kọ́kọ́ aago méje mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá títí lọ bí aago mẹ́ta àbí aago méjì lóru gbogbo eléyẹn èyí tó wá kàn láti bí aago méjì òru títí di àsìkò tálífàjà rí máa fi yọ yẹn ó ní àsìkò tó ń pè ní sólùsùlù akhir ìdá mẹ́ta tó gbẹ̀yìn lóru tẹ́rí lásìkò gbà náà àsìkò gbígbàdúrà ni ànábì dìídì fi irinlẹ̀ pọ́lọ́ wọn bá máa ń wá sí sánmọ̀ táyé lójoojúmọ́. وقل ينزل الجبار في كل ليلة. ó náà fáwọn àlùkòtò ní Qasīdatul Hāḥiyya náà sọ ń bíi pé ọlọ́wọ́n bá wa máa ń sọ̀kalẹ̀ wá sí sùsùlà ọ̀hún. fi kulli laylatin. ilé ìfẹsẹ̀ ní gbogbo òròòru lójoojúmọ́. bila kayfa jalla al-wahidul mutamattih. ìmọ̀ á ṣe béèrè pé báwo ló ṣe ń ṣe òru wa máa yàtọ̀ síra wọn òru tamẹ́ríkà yàtọ̀ sí ti nàìjíríà òru ti kíní kan yàtọ̀ sí ti kíní kan eléyìí ní ìsìn àti sọ́nà fún wa lánàá pé al-qawlu fillahi laysa kal-qawli fil adami. alá ń sọ̀rọ̀ ọlọ́run wọ́n sọ̀rọ̀ ẹ̀dẹ́ wọ́n lè ó ṣe kíní kan o bó ṣe ibi ò lè wá níbi wà lọ́hùn yẹn àwọn ọlọ́run ọba nímọ̀ nípa kó wà níbi wà káàkiri. bila kayfa jalla al-wahidul mutamaddihu ila tabaqi dunya yamunnu bi fadlihi. wọ́n làwọn bá ṣe ń bẹ lókè yìí náà ní ní gbogbo òru tó dẹ̀ ń béèrè lọ́wọ́ ní kálukú tó dẹ̀ ń ṣe kẹ́ńtó ní kálukú ń fẹ́ fún. àtúnfọ̀jù abwabu samai wa tuftahu. nǹkan lẹ́ẹ̀kejì níbí ti nínú àwọn nǹkan tó jẹ́ okùnfà àwọn àsìkò tàdúrà máa ń gbà. wà bẹ́ẹ̀ iná àádá ni wà ní ikọ́ ma. sẹ́rí pé òní ìdíkẹ́ máa dara ẹ̀ láàmú kẹ́ ẹ̀ ń lọ síbi kan jẹ́ sunday kan jẹ́ jàlámísì kan wà ní kẹ́ mú ní sẹ́yìn wá wà ní kẹ́ bomi wá jọ tuesday kan wà fún yín láwọn ọjọ́ kan kẹ́ máa wà fi ń dà yín láàmú wàláhì pákéjì ni. wà bẹ́ẹ̀ iná àádá ni wà ní ikọ́ ma. àsìkò gbígbàdúrà of it ní àsìkò ìgbà tí wọ́n bá pẹ̀rùn tí kí wọ́n tó ṣe kọ́ ọmọ ṣẹ́ẹ́rì tí wọ́n bá ti pẹ̀rùn ní masjid lọ́dọ̀ títí mọ́sálásí àdúgbò wọn pẹ̀rùn ẹ fẹ́ kírun ẹ ṣàlùwalẹ̀ wọnú masjid ẹ ṣe náà fìlà ọ̀rọ̀kà méjì ẹ wá bí ọlọ́run pàápàá jùlọ ní sujud ẹ sọ tẹ́ ẹ̀ ń fẹ́ fọlọ́run àwọn olùmọ́fìdí rẹ̀ rinlẹ̀ pé kódà a lè bí ọlọ́run pẹ̀lú èdè wa láì ní sọ síta kéèyàn máa fọkàn wí fọlọ́run èèyàn lè bí ọlọ́run pẹ̀lú aya al nínú ọ̀rọ̀ àwọn kan nínú àwọn olùmọ̀ wọn ni ká fi Rabbana àbí ká fi Allahumma Rabbana ká máa fi kún kó bá tún lè jẹ́ kó yàtọ̀ sí pàǹkà Al-Qur'an ní sujud. ilé yìí ní ìsìn jẹ́ nínú tó pàtàkì kẹ́ ẹ bí ọlọ́run kẹ́ ẹ sọ tẹ́ ẹ fi fọlọ́run. láàárín pé wọ́n pèrún anábìnrin bẹ́ẹ̀ náà kú lè ọ̀dà ẹ̀nẹ́yẹ́ ní sọ́lá láàárín irun pípé àti kọ́mọ ṣíṣe anábìnrin nọ́fìlà wà ń bẹ̀ bẹ́ẹ̀ náà dẹ̀ tún ní àsìkò gbàdúrà ni ṣẹ́yìn wá rí ó ti fún yín ní ojú ọ̀nà bẹ́ẹ̀ nídà ti dara yín láàmú ẹnìkan wá ya ojú ọ̀nà kan kalẹ̀ tóun fi mékè owó lára tí ẹ̀yin ò dẹ̀ fura ó wá ń ṣe fáàrí òun ti ra mọ́tò kan òun ti gbá kan nǹkan báyìí òun ti ṣe nídìí ìjà fáyì pé kí ni. wàmínà àdá ni wà lè kọ́ ọmọ tí. láàárín pé wọ́n pè irun tí wọ́n ṣe kọ́ ọmọ. wà bàrẹ̀ dálé lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe àlùwàlá tán tó bá ṣe àdúrà tó bá tọrọ ń gbà náà ọlọ́run máa tún gbà. wà á fi sùjúùdì. gbogbo ntí yẹn bá bẹ ọlọ́run ní sùjúùdì ní forí anabi ni akọrọbù ma yẹkun ilẹ̀ abdi ilẹ̀ arọ́bì wa wà sáàjìdì. ìgbà tó ẹrú fi súnmọ́ ọlọ́run ọba jù ó nígbà tó fi wà ní forí kalẹ̀ tẹ bá wà ní forí kalẹ̀ lóru ní gbogbo àwọn sọ̀làwàtò yín ọ̀yàmọ̀ lẹ́yìn nàwáfíì ẹ máa bẹ ọlọ́run ọba ń bẹ̀ wọ́n dẹ̀ níyìn ò lè mọ́ra bí alára àlèmọ́ra họ bí alára múra ara àwọ náà ni kò bẹ ọlọ́run ń tó lè ní bùkátà sí lọ́dọ̀ àáfà kì í ṣe gbogbo àáfà o àáfà súnà tó bá gbádùn tí kì í ṣe ní kọ̀tọ̀kọ̀tàn àbí èyí gbá wọ̀nà súnà wọ̀ tó ń ṣe nǹkan nǹkan mi sọ ṣòro ẹ fún wọn kán wá sọ tó bá ní í ṣe pẹ̀lú ìṣòro yẹn nǹkan báyìí ni pírọ́blẹ́mù tóun máa ń ní á kọ́ fún ẹ àdúrà báyìí ni kó máa lọ ṣe máa ṣe ní sùjúdù hasori ní gbogbo ìgbà ní sùjúdù ọlọ́run máa tún gba àdúrà torí pé òní òní pọ́lẹ́ǹ kó máa wà rẹ káàkiri tẹ́nìkan jókòó nínú kọ̀rọ̀ ibì kan tí wọ́n wá lọ ń darẹ̀ láàmú tuntun ló ń bá. wà á fi sùjúdì wa qabla sálámì mínà sọ́lá. bákan náà kó tó di pé èèyàn sálámọ̀ lórí irun àsìkò gbígbà àdúrà lásìkò náà. wà á dé bá rẹ sàlàwátì. ní gbogbo ẹ̀yìn irun kankan gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ṣe sọ́ńbì tó fẹsẹ̀ nílẹ̀ bẹ́ẹ̀ èèyàn máa bẹ ọlọ́run ọlọ́run inda khatimil Qur'an. tí a bá ka alukuran kì í ṣe tó so dídá alukuran kalẹ̀ ní tí wọ́n gbà lérò ń bì torí pé àwọn níbi díà wọ́n ti gírà pẹ̀lú lẹ́sẹ̀kẹsẹ̀ àni ṣé tán wọ́n ní tá a bá sa alukuran kalẹ̀ a dẹ̀ kí wọ́n sọ fún wa ibi táwọn ibi ti lídà alukuran tó bẹ̀rẹ̀ pẹ̀lú fati àti bakọ́rọ̀ táwọn tó kù wá bẹ̀rẹ̀ sí wẹ́lẹ̀ ti rí lẹ́yẹ wàláhi kò sí kàlá ẹ̀ lè rí. wà á inda khatimil Qur'an. ẹ̀rí tó dájú ṣáká tó fi ń ṣàlàyé inda khatimil Qur'an ni pé táwọn ibi bá ti tìlẹ́wà alukuran tó wa káyà ibi tó bá badé ó badé bi ìwá ìṣọkúrò níbi iná ànábì àwa pàlùkùránì de kò sí ẹ sadaqa Allahu lazim rárá kò sẹ́ẹ̀rì tó fi di eléyìí múlẹ̀ tó bá ti pàlùkùránì tó ka débi kan tẹ bá ti tẹ́ náà bá ti kàlùkùránì débi kan tẹ fẹ́ padé tẹ fẹ́ dá kẹ́mi tẹ ká dé abẹ́ ẹ̀ ṣe programu kẹ wá tẹ̀lé wà lùkùránì ẹ wá ka subhanaka Allahumma wa hamdaka ashhadu la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk nítorí bí máa ń sọ lélẹ́yìn yìí tá à ń sọ ńgbà tá a bá parí ọ̀rọ̀ yẹn náà ni tábà kálukura ń débi ìṣọ́ ànájà wá ìṣọ́ lọ́dọ̀ ọlọ́run kúrò níbi aburú tó bá ka débi ìkẹ́ á béèrè ìkẹ́ ọlọ́run dẹ̀ máa ń gbarú àdúrà bẹ́ẹ̀ ọ̀rọ̀ pọ̀ ń bi àdúrà yìí náà la máa parí ní ọ̀la pẹ̀lú àánú ọlọ́run à ọlọ́run bá kí ó jọ yìí tó ni kí ló máa ń fa gan tí wọ́n fi ṣàdúrà ṣàdúrà tó fi pọ́ àdúrà wọn ò gbà kiri tó fi ń dààmú káàkiri tó fi náà ṣe ṣe ṣe ṣe ṣe kò so à ń bọ̀ lórí eléyìí lọ́la àwọn téèyàn máa ń ṣe téèyàn bá dẹ̀ ti fi lè mọ́ báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀nà ti ṣí àdúrà bẹ̀rẹ̀ sí gbà náà nìyẹn à ń bẹ Ọlọ́run bá kó gbàdúrà èmi àti yín gbogbo n tàn fẹ́ ní dáadáa kọlọn kó má ṣe ṣe fún wa eléyìí tó ti ṣe fún wa kọlọn kó yọ kó má padà fi bà wá nínú jẹ́ àlékún orí ayé àti tọ̀run kọlọn kó má ṣe ṣe fẹ́ ní kankan wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta. الصفر الكواتبي السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. fún àǹfààní àwa tí a bá ní ìbéèrè kan àbí ìkejì aláǹfààní àti pẹ̀hùn ustaadu wa yìí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn o oh eight o oh three fún gbígbádùn àwọn ìdánilẹ́kọ̀ọ́ báyìí síwájú